níwọ̀n tá a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀yà ẹ̀jẹ̀ èyí tó lóyìnbó ń pè ní blood genotype ṣé ti gbọ́n pa SC ẹ ti gbọ́n pa CC. CC mi ò mọ̀ CC o. kí ni ẹ̀yin lérò pé máa ń fa àìsàn ẹ̀jẹ̀ ríru owó ó wà lára ẹ̀ iṣẹ́ wo ni ẹ̀yin rò pé omi máa ń ṣe ní àgọ́ ara wa. omi dáa gan omi jẹ́ nǹkan tó ṣe kókó tó yàn gbọ́dọ̀ máa mú ǹjẹ́ ẹ̀yin fẹ́ mọ òdodo ọ̀rọ̀ nípa ìlera yín ẹ máa darapọ̀ mọ́ wa lórí ètò àlàáfíà rẹ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Royal FM five point one Ìlọrin ní dédé aago kan sí aago kábọ̀ ní gbogbo ọjọ́ rú Wednesday. àlàáfíà rẹ lè tu òpè ètò làlàáfíà rẹ. àríbí nice àti kéwà arábàmí. ẹ kú kalẹ̀ níbi gbogbo tẹ́ ẹ ti gbọ́ wa lórílẹ̀‐èdè yìí ní àbí lókè òkun akínyìn ẹ kú dédé àsìkò yìí ẹ kú bó ṣe ń lọ. akínyìn káàbọ̀ sórí ètò wa ètò tiyín ètò tí a ti gbé kalẹ̀ tó ti jiná ètò tí a ti rẹ́ ata àlùbọ́sà gbogbo nǹkan láti rẹ́ sínú ẹ̀ ètò yìí ni ètò tá a máa pè ní àlàáfíà rẹ ètò yìí wà fún ọmọdé àgbàlagbà ọkùnrin obìnrin ifá kò sẹ́ni tí ò ní jàǹfààní ètò yìí ètò yìí a máa dédé sí gbọ̀n yín ní dédé àkókò yìí ní ìgbóhùnsáfẹ́fẹ́ Royal FM ninety five point one orúkọ tèmi ni Paul Kofẹ èmi nìkan kọ́ ni mò ń ṣètò yìí àpọ̀ ẹ bá rí adájọwọ́ la fi ń ṣe ọbẹ̀ tó dùn bọ̀ pẹ̀lú mi lórí ètò lónìí ni Fẹlá Omiṣaki. a ò ṣe gan ni Paul ha mo tẹ̀rọ pé ò ní pè mí ni. Ah, ah, ah, ìwà le tó bá wọn fa. ọmọ Ìgbò tó gbọ́ Yorùbá lẹ́yìn ètò a sọ̀rọ̀ nípa a máa sọ̀rọ̀ nípa yẹn. a máa kọ biography. <laughs> ẹ̀yin aráalé ẹ̀mẹ̀ káàbọ̀ sórí ètò òun lẹ ti gbọ́ lẹ́nu Paul yẹn o orí ètò àlàáfíà rẹ lẹ́wà bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lábala lábala là ń bọ́ṣọ lọ́rùn àlùbọ́sà um, abala mẹ́ta ni ètò ètò ìpín sí abala àkọ́kọ́ láti máa gbọ́ lẹ́nu àwọn ọ̀jọ̀gbọ́n àti onímọ̀ ìṣègùn nípa àlàáfíà wa abala ẹ̀kejì ni abala ǹjẹ́ ẹ mọ̀ eléyìí tá a ti máa fi fún yín ní òdodo ọ̀rọ̀ àti bó ṣe ń lọ gan-an nípa àlàáfíà pàápàá jùlọ nǹkan tí àjọ ìlera àgbáyé ń sọ abala ẹlẹ́kẹta ló wá kàn yín ibẹ̀ láti máa bọ́ sí ìgboro láti máa béèrè lọ́wọ́ yín nǹkan tẹ́ ẹ rò nípa àkòrí tá bá ń wò lórí ètò lónìí àkòrí ń gbàǹkọ̀gbìlà gbé wá fún yín Paul bámi já wọn sí. lónìí lórí ètò a fẹ́ sọ̀rọ̀ lórí àkòrí tá à ń pè ní ipa tí oríṣi ẹ̀jẹ̀ genotype ní. Hmm. lẹ́nu ọjọ́ mẹ́ta ìyájẹ́ ń gbọ́ pé oríṣiríṣi genotype ló wà bá a ṣe ń gbọ́ ẹ̀sì là ń gbọ́ cc. ẹ̀sì bẹ́ẹ̀ ni o cc mo tún purọ́ kọ́nù blood genotype ìgbà táwọn ń dàgbà mẹ́ta péré la mọ̀ àmọ́ aa àmọ́ as àmọ́ ss èwo tún ni s àti cc tí wọ́n sọ káàkiri. in fact nínú ìwádìí gan a rí pé bíi twenty five genotype ló wà àmọ́ ní àyà ibi tá a wà yìí la ti ń rí bíi mẹ́fà gbogbo ẹ̀ pátá la máa gbọ́ lórí ètò lónìí. ẹ ẹ bá a ṣe sọ tẹ́lẹ̀ kò ń ṣe kókó ọ̀rọ̀ nìkan la máa gbọ́ fàájì kẹlẹlẹ náà wà lórí ètò tá a máa gbọ́ àwọn orin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá bá ń gbé yẹ̀wò ẹ já gbé sókè ká gbé sílẹ̀ tá a bá padà dé a ó sopọ̀ pẹ̀lú dàpọ̀ dúdú níta lọ́dọ̀ àlejò ẹ máa bá wa ká lọ. àlè rẹ̀ ní bá ní ṣiṣẹ́ àlè rẹ̀ ní bá ní kọ́lé àlè rẹ̀ ní bá ní náwó àwọ̀ rẹ̀ ní bá ní ṣàìsàn ká tọ́jú ara wa àlàáfíà tayọ. lọ́wọ́ báyìí mo wà pẹ̀lú dókítà Fọláhànmí Olúfẹ́mi dókítà akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ẹ̀jẹ̀ àti àwọn àìsàn tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ um dókítà inú wa dùn pé a pè yín ẹ sì jẹ́ wa ẹ bá wa kí àwọn ará ilé. ẹ kú ilé o àwa ará ilé a sì ń kí yín bí ẹ ṣe ń tẹ́tí sí ètò yìí. ẹ ṣé gan ni dókítà láì gba àkókò púpọ̀ nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ nípa lónìí òun ni nǹkan tí a mọ̀ sí ìró ẹ̀yà ẹ̀jẹ̀ ìyẹn blood genotype. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń ṣi ẹ̀yà ẹ̀jẹ̀ blood group wọ́n máa ń ṣègbè sí ìwé ẹ̀yà ẹ̀jẹ̀ yẹn blood genotype dókítà ǹjẹ́ ẹ lè bá a ṣàlàyé gan-an kí ni à ń pè ní ìwé ẹ̀yà ẹ̀jẹ̀ yẹn blood genotype. ẹ ṣe olóòtú blood group àti genotype lákọ̀ọ́kọ́ àwọn nǹkan tí ènìyàn jogún lára òbí ẹni ni lára òbí bóyá bàbá àti àti ìyá tó wá mú tí ọmọ yẹn jogún látọ̀dọ̀ wọn ṣùgbọ́n blood group òun ni àwọn ó ń sọ nípa irú types ẹ̀jẹ̀ oríṣiríṣi ẹ̀jẹ̀ tí olúkúlùkù wa ní lára bóyá lákọ̀ọ́kọ́ eh nípa àwọn um antigen tó wà lára ẹ̀jẹ̀ pupa oríṣiríṣi ẹ̀jẹ̀ oríṣiríṣi irú ẹ̀jẹ̀ ló wà ṣùgbọ́n ẹ̀jẹ̀ pupa antigen tó wà lára àyíká rẹ̀ tó tó tó ta mọ òun ló máa sọ irú eléyìí tẹ́nìyẹn ní bóyá ha ni o bóyá b ni o bóyá o ni o bóyá ab ni o so antigen tó wà lára ẹ̀jẹ̀ pupa yẹn òun ni àwọn náà pé òun ló sọ fún wa irú eléyìí tí ó jẹ́ àǹdí a tó máa ń sọ nípa blood group yẹn pé blood group a bóyá positive tàbí jẹ àbí negative the negative uh, the àwọn nǹkan tó wà ní tá a máa fi kún yẹn ìyẹn nípa results nìyẹn ìyẹn tiẹ̀ ó kú méjì positive and negative but the first one tó jẹ́ abo group ọ̀nà mẹ́rin ó lè jẹ́ a ó lè jẹ́ b ab ó dẹ̀ lè jẹ́ o now nípa genotype genotype yẹn à ń sọ nípa hemoglobin genotype hemoglobin ni nǹkan tó wà nínú ẹ̀jẹ̀ yẹn gangan tó fi ń gbé afẹ́fẹ́ káàkiri gbogbo ara wa. Mm so hemoglobin yẹn irú hemoglobin tí èèyàn ní òun ni à ń wá la fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ genotype hemoglobin genotype bóyá hemoglobin a ló ní àní genotype aa ni bóyá a àti àti s ni àní àní as so hemoglobin type of hemoglobin yẹn òun ni òun ni ohun tí à ń bá tí à ń wá káàkiri nípa genotype àdẹ̀ ní àwọn tó jẹ́ normal àdẹ̀ ní àwọn tó jẹ́ abnormal. Hmm, ẹ ṣé gan dókítà àsìkò gangan ni èèyàn lè ṣe àyẹ̀wò ìyẹn test àṣọrò èèyàn lè ṣe àyẹ̀wò pé òkè irú irú irú ẹ̀yà ìjẹ̀wò irú genotype ni tèmi irú genotype ni tèmi àsìkò gangan ṣé ọmọdé lè ṣe ṣàgbàlagbà lè ṣe. ẹ ṣe olóòtú nípa àyẹ̀wò genotype hemoglobin tó wà nínú ara bí a bá bí a bá ti lóyún lóyún nínú nínú oyún láàárín ọjọ́ àkọ́kọ́ títí di bí ọ̀sẹ̀ mẹ́jọ ó ní irú àwọn hemoglobin tó wà nínú tó wà nínú lára oyún yẹn tó bá ti kò lẹ́yìn ọ̀sẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́jọ títa máa fi bí ọmọ yẹn hemoglobin yẹn ti change sí àwọn míì àkọ́kọ́ yà ń pè ní embryonic hemoglobin èkejì à pè ní fetal hemoglobin bẹ́ẹ̀ fetal hemoglobin yẹn lẹ́yìn máa gbé títí tá a fi máa bí ó dẹ̀ máa wà lára ẹ̀ títí di bí oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tá a bá ti bí so nítorí náà tá a bá ṣe genotype fọmọ fún ẹnikẹ́ni ní láì tí pé oṣù mẹ́fà irú ẹni bẹ́ẹ̀ a lè gẹ́ẹ̀tì genotype ẹ̀ gan nítorí pé kí ni hemoglobin tó wà lára ọmọ yẹn tó wà nínú oyún ó sì máa gbé títí di oṣù mẹ́fà so lẹ́yìn oṣù mẹ́fà tí ọmọ náà bá ti gbẹ̀jẹ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni a lè ṣe genotype rẹ̀ ṣùgbọ́n tó bá gbẹ̀jẹ̀ a gbọ́dọ̀ dúró fún bí oṣù mẹ́ta kó tó di wípé a ṣe genotype rẹ̀ genotype with test tá a tẹ̀ tí a rẹ̀ ń sọ yìí oríṣi méjì ló pín sí àkọ́kọ́ ni pé à ń pè ní qualitative afẹ́mu orílẹ̀ tó wà ń bẹ̀ bóyá a ni bóyá s bóyá aa ni bóyá as ni èkejì ni pé kájà wa mọ irú tó wáyé pé as ni àbí ss àbí sc kí ni quantity a tó wà ń bẹ̀ kí ni quantity s tó wà ń bẹ̀ kí ni quantity c tó wà ń bẹ̀ òun ni ìyẹn ni quantitative tí a tún máa ń ṣe ah dókítà ẹ ṣe inú mi dùn ẹ ṣùgbọ́n tó máa ṣe irú àwọn àyẹ̀wò yẹn àwọn èsì wo gan-an máa rí irú àwọn irú àwọn ẹ̀ka wo ni wọ́n á pín àwọn genotype yẹn sí. ẹ ṣe gan tí a bá ṣe àyẹ̀wò genotype yìí a máa wọ̀n ìsìtọ́ máa ń jẹ́ ó lè jẹ́ aa ó lè jẹ́ as ó lè jẹ́ ac ó lè jẹ́ sc ó lè jẹ́ ss ó dẹ̀ lè jẹ́ cc ó máa jà wá lẹ́nu pé à ń gbọ́ àwọn kankan bíi d cc bíi ac bíi sc gbogbo wa a máa ń rò pé àìsàn fòníkù fọlá dìde ss ss ss and then a a as pé ah mo jẹ́ aso mo jẹ́ aso bẹ́ẹ̀ ni oríṣiríṣi a ní aa a ní as a ní ac a tún ní cc bó ṣe jẹ́ pé wọ́n wọ́n ẹ̀ wọ́n kò pọ̀ níje láàrin àwùjọ àwọn ènìyàn láwọn cc wọ́n wà ṣùgbọ́n yàtọ̀ sí aa gbogbo eléyìí tó kù ó jẹ́ hemoglobin tí ò tí ò pé lára tó. Hmm. Ah, dókítà ṣe nǹkan tẹ́ sọ ó ó dùn mọ́ mi àmọ́ tún yà mí lẹ́nu torí mo gbọ́ àwọn kan tí mi gbọ́ rí ẹ àjọ tí ó ń ṣètò ìlera fún gbogbo àgbáyé yẹn WHO wọ́n ṣe wọ́n sọ kínní kan nígbà kan níbi ọdún méjì sẹ́yìn wọ́n ní ní ní ìlú wa Nàìjíríà pé ó tó ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ọmọ tó máa ń kú yẹn hundred thousand children tí wọ́n máa ń bí ní ọdọọdún pẹ̀lú àìsàn fòlùkúfọ̀ládìde. pẹ̀lú náà àwọn ewu wo ló wà nínú pé òkè èèyàn méjì tí bí wọ́n ní ẹni pàwọn tí wọ́n pé èmi ni SAS àti SC kò yẹ kán àwọn ewu wo ló wà nínú ẹ̀ tí irú àwọn èèyàn méjèèjì yẹn báyìí tán bá fẹ́ràn àwọn tán jọ wá tán bímọ. ẹ ṣe olóòtú bí àwọn ènìyàn méjì tí wọ́n bá ní genotype tí ò pé ìyẹn ni wípé bóyá ó jẹ́ as àbí ó jẹ́ ac àbí ó jẹ́ sc tí wọ́n bá fẹ́ra wọn ohun tí a ṣàkíyèsí lákọ̀ọ́kọ́ ni wípé àwọn genotype wọ̀nyí wọ́n ní àwọn eh, eh, àìsàn kọ̀ọ̀kan àwọn àbùdé kọ̀ọ̀kan tó máa ń mú bá ara tí ènìyàn bá ní àwọn tí ò pé èyí tó jẹ́ aa ó máa ń wà ṣe pé kò ní àìsàn kankan tó tó ní nípa genotype yẹn ṣùgbọ́n as ss sc lóríṣiríṣi bá wọn tí ènìyàn méjì tó bá ní bóyá as àti s bá wá parapọ̀ bá para tó bá parapọ̀ nínú ìgbéyàwó tí wọ́n tí wọ́n sì lóyún fúnra wọn ó ṣeé ṣe kí wọn kó ní as kí wọn kó ní aa wọn kó dẹ̀ sì ní ss there is like twenty five percent chance of having SS for every pregnancy. Hmm. so nítorí bẹ́ẹ̀ la ṣe máa ń rọ̀ wọ́n wípé ó léwu lọ́pọ̀lọpọ̀ torí ẹlòmíràn pé ti bí twenty five percent ni ẹ̀nà àá seventy five percent yẹn kọ́ jẹ́ kí n lo seventy five percent twenty five yẹn àárẹ̀ àárẹ̀ àwọn mi tó jẹ́ pé wọ́n bí ọmọ mẹ́rin mẹ́rin dẹ̀ jẹ́ SS hmm. a lọ pé twenty five percent ni ṣùgbọ́n báyìí wá di hundred percent fún wọn so ìyẹn ní ọ̀nà kan so torí pé ewu tó wà pé wọ́n lè ní eléyìí la ṣe máa ń rọ̀ wọ́n wípé kan máa kí as àti as má fẹ́ra wọn kí as àti sc kan máa ìwádìí pé as àti sc ìyẹn tiẹ̀ tó wá pọ̀ because wọ́n níbi seventy five percent chance of having either ss or ss or sc tí ó dẹ̀ jẹ́ pé ó máa léwu lọ́pọ̀lọpọ̀ fún irú àwọn eh, fún ọmọ tí wọ́n fẹ́ bí. dókítà má bínú pé mò ń mò ń gbọ́rọ̀ mọ́ yín lẹ́nu àmọ́ ẹ máa ń fún àyàn lámọ̀ràn yìí ṣé wọ́n máa ń tẹ̀lé àmọ̀ràn tẹ́ wọ́n fún wọn. ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn ènìyàn máa ń tẹ̀lé àmọ̀ràn nítorí pé ah mo fẹ́ mo fẹ́ mi mo fẹ́ hmm. wọn kì í máa ń tẹ̀lé àmọ̀ràn náà ṣùgbọ́n a rí pé àwọn nílé àwọn àjọ ẹ̀sìn kan ti máa wọ́n ti tún wá ń gbìyànjú báyìí láti hmm. máa rí wípé wọ́n ń kọ́ wọn wọ́n ń rọ̀ wọ́n wípé àì má ṣe ẹ má ṣe nítorí pé kí ni àwọn náà ti rí wípé ogun ńlá ni fún ẹnikẹ́ni tó bá wà tí wọ́n bá bí ọmọ tó ní tó ní tó ní tó ní ss ó tiẹ̀ lè run gbogbo ogún téèyàn ti ní mm-hmm. pátápátá nítorí náà ni a ṣe máa ń la ṣe ń rọ àwọn ènìyàn wípé kán dákun jọ kán kán ògo ṣe tó bá ti jẹ́ pé as àti as ni ó jẹ́ as àti ac ni kán ògo ṣe kó má di wípé wọ́n wá ń bí fòníkúfọ̀lá dìde jẹ́ pé gbogbo ohun tí wọ́n ti ní gan ó tiẹ̀ dè irun lórí pé wọ́n ń tọ́jú ọmọ. ọmọ ẹ ṣé gan dókítà ah mo mo gbádùn àwọn àlàyé tẹ́ ṣe yẹn Ẹn bọ̀ ká wá sọ̀rọ̀ nípa àìsàn fòníkú-fọ̀la-dìde yìí tí ó máa ń jẹyọ láti pé àwọn um méjì tí wọ́n ní irú ẹ̀yà ẹ̀jẹ̀ tí ò yẹ kí um ó jọ papọ̀, wọ́n jọ bímọ. um Àìsàn fòníkú-fọ̀la-dìde yẹn, tán bá ti bírú ọmọ yẹn, wọ́n ti bi ná. Ọmọ ṣáà kọ́ ló sọ pé káwọn bí mọ́. Ǹjẹ́ ọ̀nà kan wá wà pàtó ta lè fi ṣètọ́jú àìsàn fòníkú dìde torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ti rí bọ́mọ náà àìsàn kò ní kúfọ̀ láti gbé wọn á ti máa ka ọjọ́ tí ìrọmọ náà padà ṣé ìtọ́jú kan wà àti pé títọ́jú yẹn bá wà báwo ni a sì lè sọ pé ìtọ́jú yẹn ó ṣiṣẹ́ sí. ẹ ṣe olóòtú fún àwọn tó ní àìsàn fòlíkúfọ̀ làdìde ìtọ́jú wà ní ayé ìgbà kan ní nǹkan bí ogún ọdún sẹ́yìn ó jẹ́ nǹkan tó máa ń fa ikú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wẹ́wẹ́ mm-hmm. tó jẹ́ pé kan tó di wípé wọ́n ń tó ọmọ eh, márùndínlógún sí ogún ọdún ọ̀pọ̀lọpọ̀ yóò ti padà ṣùgbọ́n ní àkókò yìí nípasẹ̀ àwọn iṣẹ́ ìwádìí àti wá ní àwọn ọ̀nà lóríṣiríṣi tí a fi ń tọ́jú wọn ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí a ti sọ prevention is the first thing pé ká má jẹ́ kó wá ṣùgbọ́n tó bá dẹ̀ ti wá kò sí nǹkan tá a ṣe á tọ́jú rẹ̀ náà ni nípa pé ká máa tọ́jú wọn èmi máa nídìí àwọn oògùn eh, tá a pè ní analgesia èmi máa nídìí àwọn oògùn eh, máa nídìí ẹ̀jẹ̀ and then àti wá eh, ìmọ̀ ìjìnlẹ̀ tí wàá fi yé wọn wípé àwọn oògùn kan ti wá wà báyìí tó jẹ́ pé ó máa ràn wọ́n lọ́wọ́ ẹ máa rí pé tá bí ọmọ kò ní kú fọ̀làjì láàrin láàrin oṣù mẹ́fà àkọ́kọ́ ẹ̀ ní gbọ́ wípé nǹkan kan ò ní ṣe á wà ara á ṣe dáadáa ṣùgbọ́n lẹ́yìn oṣù mẹ́fà yẹn la di wípé bóyá ọwọ́ ń dùn ẹsẹ̀ ń dùn ọwọ́ ń wú ẹ̀jẹ̀ ń lọlẹ̀ bóyá bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ òun ṣẹlẹ̀ ni pé hemoglobin tó wà nínú ẹ̀ nígbà tó wà nínú oyún tó dúró títí di oṣù mẹ́fà yẹn fita hemoglobin yẹn òun ni ò mm. jẹ́ kí àwọn kinní wọ̀nyẹn jáde ṣùgbọ́n àwọn oògùn tí wọ́n wà báyìí tó jẹ́ pé tó bá ń lò á jẹ́ kí ara wọn máa pòdùsí fita hemoglobin yẹn again bó tẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ àgbàlagbà wọ́n máa produce hiv hemoglobin yẹn tí kò ní jẹ́ kí àwọn àìsàn yẹn kó máa kó máa kó máa kó máa yọ wọ́n lẹ́nu kó máa yọjú àwọn tó dẹ̀ ti wá yọjú tó ní tó ti ní complication because complication sickle cell ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ láti orí désàlẹ̀ ni hmm. bóyá ojú ni bóyá ọkàn ni bóyá kíndìnrín ni bóyá nípa sexuality ni bóyá ẹsẹ̀ ni lẹ́gọ̀sà ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ni àwọn ìtọ́jú wà fún ní ṣísẹ̀ntẹ̀lé tí tó jẹ́ pé tabawo lè ní àti rí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ti ń dàgbà tí wọ́n ti ń tó bí ọgọ́ta ọdún tí wọ́n ti ń tó bí àádọ́ta ọdún so e, nípa ìrànlọ́wọ́ àwọn iṣẹ́ ìwádìí àti àwọn ìtẹ̀síwájú nípa ètò ètò ìlera ló jẹ́ kí a dé débi tí a dé yìí. dókítà fọlárànmí olúfẹ́mi inú mi dùn gan pé ẹ jẹ́ ìpè wa ẹ jẹ́ ká padà sí yàrá agbára. ìlera lọ́rọ̀. àlàáfíà tayọ. ìlera lọ́rọ̀ kórede. àlàáfíà tayọ. orogún mo fẹ́ dọ́gbọ́n ilé ayé ohun dapò láṣẹ gbọ́tọ̀ yẹn o in fact ọmọ yẹn mọṣẹ́ gan ah no n try n try Fẹlá kí ni wọ́n kọ́ nínú ohun tí dókítà sọ. ah o kì í máa purọ́ nǹkan tí mo kọ́ pọ̀ ah dókítà yẹn sọ̀rọ̀ ẹ̀ lóòótọ́ ni pé ojoojúmọ́ la máa máa kọ́ nǹkan tuntun èmi gan máa ń mú genotype ẹ̀jẹ̀ mi lọ́kùnkúndùn báyìí àmọ́ ó ti ẹ̀ ń bèrè lọ́wọ́ tèmi pé kí lèmi pé wọ́n gan kí ló kọ́ ah, ah ṣé professor máa ń ṣe exam ni. <laughs> professor. <laughs> nǹkan tẹ́mi máa wà á kọ́ pọ̀ o ó pọ̀ àmọ́ a máa sọ yẹn tá a bá parí ètò ká má fà àkókò wa ṣòfò rárá èèyàn mélòó gan-an ló mọ genotype ẹ̀jẹ̀ rẹ̀ hmm. ẹjẹ́ àsopọ̀ pẹ̀lú dàpọ̀ níta níbi tó ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn ẹ máa bá wa ká lọ. ẹ káàsán láti ìkànnì Royal FM ninety five point one ni mo ti wá ẹ jọ mo ní ìbéèrè kékeré kan fún yín ẹ jọ nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀yà ẹ̀jẹ̀ èyí tó lóyìnbó ń pè ní blood genotype ẹ mélòó lẹ́yìn tiẹ̀ mọ̀ tí a níná nínú àwọn ẹ̀yà ẹ̀jẹ̀. Ah, mẹ́ta náà ni. mẹ́ta eh. ẹ ṣe lè bá mi sọ àwọn mẹ́ta tiẹ̀ mọ̀. Eh, mo mọ aa mo mọ àwọn as àti àwọn ss. ṣé ti gbọ́n pa sc. ẹ ẹ ti gbọ́n eh? pa cc. cc. mi ò mọ cc o. ẹ ṣe ṣé ẹ mọ̀ pé ó tó mẹ́rìndínlọ́gbọ̀n àbí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n eh, ẹ̀yà ẹ̀jẹ̀ ìyẹn twenty five genotypes tó wà. eléyìí tó kà wá ní skul ní mẹ́ta yẹn aa as àti ss. Hmm, ẹ ṣe gan ẹ ká sọ blood genotype mélòó gan lẹ́yìn mọ̀ tí ó wà. Um, mo mọ̀ mẹ́ta. tó wà tó mọ̀. mo mọ̀ aa mo mọ̀ as àti ss. ẹ ti gbọ́n pa s. Ah, mi ò tí mi mọ̀ ọ́ pẹ́. ẹ ṣe wọ́n pé ìkànnà tó wà tó ń pè ní cystic. ah tọ̀ mi mọ́ mi gbọ́ rí. ẹ ká sàn ẹ jọ irú ẹ̀yà ẹ̀jẹ̀ táwọn onígbò ń pè ní genotype mi ah. lè rò pọ̀ wá mélòó lẹ́yìn mọ̀. bíi mẹ́rin lèmi mọ̀ tó ṣe gbòógì. ẹ dárúkọ ẹ dárúkọ mo mọ̀ pé bóyá wọ́n sì tún tó bíi mẹ́fà àbí nǹkan mi ò mọ̀ bẹ́ẹ̀ mẹ́rin tí mo mọ̀ dáadáa òun ni aa as mm -hmm. ss mm -hmm. and uh, eh, zbc no ac i think ac yeah ac. ẹyin jẹ́ wàá mọ̀ pé àwọn ẹ̀yà ẹ̀jẹ̀ yẹn àwọn genital bẹ̀rẹ̀ jẹ́ mọ̀ pé wọ́n tóbi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yẹn twenty five. ah mi ò mọ̀ yẹn in fact ohun tí mo rí jù kò ju bíi mẹ́fà lọ. ẹ ṣe gidi gan. tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀yà ẹ̀jẹ̀ yẹn owó tó bí mélòó tẹ̀yìn náà. ah èyí tẹ̀yìn mọ̀ yìí tó bí abẹ mẹ́ta ó kọ́ mọ́ jù. àwọn ìwé èyí tẹ̀yìn mọ̀ tó kọ́ mọ́ jù. Eh, abámu bí wọ́n sọ ti aa as. Mhm. bẹ́ẹ̀ ss náà wà cs náà wà. Mhm, ó dà bẹ́ẹ̀ tẹ̀sí mọ́ eh, ọ̀pọ̀lọpọ̀ eh, tí o tí o àmọ́ ṣe àmọ̀ pọ́n ní ẹ̀wọ̀n àwọn ẹ̀yà ẹ̀jẹ̀ yẹn mọ̀ kí wọ́n tó bí a bí twenty five mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ẹ eh, àwọn dókítà náà pọ̀ náà pọ̀ púpọ̀. ẹ ṣe gidi gan. ọlọ́run ọba ti mú ó ti wá hàn gedegbe báyìí pé gbogbo wa pátápátá la nílò ìmọ̀ nípa àkòrí tá à ń gbé yẹ̀wò àbí kí ló ní mo sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni púpọ̀ nínú àwọn tá a gba wọn sílẹ̀ nígboro ló dárúkọ SS ẹni tó mọ mẹ́ta tó mọ mẹ́rin ló dárúkọ SS ó dà pé ẹsẹ̀ sí ló fẹ́ lágbára jù nínú gbogbo àwọn genotype ẹ̀jẹ̀ ta ní. ẹn tó bá ní ẹsẹ̀ ṣé òpin ayé ti dé bá wọn ni àbí ọgbọ́n wà tí wọ́n lè dá sí. exactly ìdí nìyẹn tá fi rán dàpọ̀ lọ sí ọ̀dọ̀ arábìnrin títílayọ̀ tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ science genetics láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa ẹ jẹ́ ká tún darapọ̀ mọ́ dàpọ̀. ẹ̀yin arábìnrin Títílayọ̀ inú mi dùn pé a pè yín ẹ jẹ́ wa ẹ bá kí ara lé. ẹ ṣé mo kí gbogbo ara lé. ẹ ṣé gan ni arábìnrin Títílayọ̀ ẹ jọ ẹ bá wa ṣàlàyé ìyàtọ̀ tí ẹ̀yin lérò pé wà láàrin èrò ẹ̀yà ẹ̀jẹ̀ táwọn oníyìnbó máa ń pè ní SS ìbéèrè tí mo ní fún yín ni pé ṣé ọ̀nà kan náà ni wọ́n léwu sí pẹ̀lú ss ni àti pé ṣáwọn èèyàn rí pé òkè àwọn ss àwọn sc àti cc wọ́n léwu bí ss. ok ẹ ṣe gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ss ló jẹ́ irú àrùn ẹ̀jẹ̀ táwọn èèyàn mọ̀ onírú sickle cell tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ṣùgbọ́n lóòótọ́ oríṣiríṣi genotype ló wà kódà ní genotype tó ń lọ bí ọ̀nà ẹgbẹ̀rún lágbàáyé ṣùgbọ́n ní nàìjíríà oríṣi mẹ́fà ló pọ̀ jù èyí tí ss àti sc àti cc pàápàá ó jẹ́ ìkànnù lára wọn tábà wọn sọ wípé nípa ilé tí ó ní ewu jù nínú gbogbo wọn a rí pé ss ló pọ̀ jù ní àwùjọ wa tábà kó èèyàn mẹ́wàá síbi tí wọ́n ní àrùn ẹ̀jẹ̀ sickle cell yìí mẹ́fà sí méje ni wọn wọ́n jẹ́ àwọn tó ní ss yìí ìyókù wọn láwọn máa rí ẹ̀yà sc tàbí sb tàbí sc àwọn ìyókù yẹn tábà wọn sọ nípa pé èwo ló léwu jù a rí i pé eléyìí tó jẹ ẹ̀sì yìí òun ni ó jẹ́ eléyìí tó tún tẹ́lóyìnbó máa sọ pé common jù lẹ́yìn ss lóòótọ́ tá a bá lọ sí orí ẹ̀rọ ayélujára wa a rí i pé wọ́n sọ pé ẹ̀sì kò léwu tó àwọn ss àwa tí a jẹ́ bí olùpolongo fún àrùn ẹ̀jẹ̀ sickle cell a ò gba eléyìí taratara torí a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ ẹ̀sì tó sì jẹ́ pé wọ́n ní oríṣiríṣi àìpé tàbí oríṣiríṣi ìdènà tàbí ìdojúkọ ju àwọn tí wọ́n ní SS lọ nígbà míì so a ò lè sọ ní pàtó pẹ̀lú nǹkan tí àwa ti rí wípé SS yóò yàtọ̀ sí ẹ̀sìn ṣùgbọ́n àwọn àwọn irú ìpèníjà kan wà tó ń bá àwọn tó jẹ́ SS jà tí ò tá ò tí ò wọ́pọ̀ láàrin àwọn tó ní ẹ̀sìn pẹ̀lú àwọn tó ní ẹ̀sìn àrùn ojú ni wọ́n máa ń sábà ní àwọn tó jẹ́ sí i wọ́n máa ní nǹkan tó lóyìnbó pé ní sickle cell retinopathy wọn ò kí ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan tí àwọn ẹsẹ̀ sì máa ní àwọn ìyàtọ̀ kéékèèké tó wà ṣùgbọ́n a rí àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ sí i tí wọ́n sì ní irú àrùn oríṣiríṣi ìdojúkọ tí àwọn ẹsẹ̀ sì ní ṣùgbọ́n tí wọ́n wá lọ sí ti cc cc yìí òun la gbà wípé kò léwu púpọ̀ pẹ̀lú bí gbogbo àwọn bá ṣe tò àwọn genotype yìí torí pé àwọn tí wọ́n jẹ́ cc nítòótọ́ a lè pè ní sickle cell torí pé wọ́n ní àwọn gene méjì tí kò jẹ́ tí kò ta lè sọ pé àwọn gene méjì tí kò dáńtọ́ tí ò yẹ kó wà papọ̀ nítòótọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní cc lágbàáyé wọ́n lè gbé gbogbo ìgbé ayé wọn kí wọ́n má dẹ̀ mọ̀ pé àwọn ní sickle cell wọn ní dojúkọ wọ́n lè má ní dojúkọ mm-hmm. kò wọ́pọ̀ nínú àwọn tó ní cc tó ní dojúkọ so ìyàtọ̀ náà tó wà níbẹ̀ ni. èso tí n bá gbọ́n yé bàyẹn sọ pé nísìn a lè sọ pàtó pé ss léwu ju sc lọ a sì lè sọ pàtó pé sc léwu ju ss lọ. gẹ́gẹ́ bí ìròyìn àbí àwọn nǹkan tá a rí gbọ́ nínú ìwádìí wa látẹnu àjọ tó ń ṣètò ìlera tàgbáyé ìyẹn world health organization wọ́n ní orílẹ̀-èdè wa tiwantiwa ń bí nàìjíríà àwa la máa ń gbégbá orókè tó bá ti di pé òkè wọ́n ń ṣe wọ́n ń ka iye àwọn ọmọ tó ní àìsàn ẹ̀jẹ̀ tó rí ìwọ̀n pè ní sickle cell ẹ nǹkan tí mo máa ń béèrè ni pé òǹkà yìí kò dínkù sí níṣẹ́ ló ń peléke sí kí ni a ṣe àbí kí ló yẹ ká ṣe. ok ẹ ṣe ah nípa pé àwa la ní àwa la gbégbá orójú ìtawá máa sọ bẹ́ẹ̀ yẹn nínú <laughs> nọ́mbà yìí tó sì jẹ́ nǹkan tí ò dáa arípo orílẹ̀-èdè wa nàìjíríà a jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ wípé a gba ẹ̀sìn ní oríṣiríṣi ọ̀nà hmm. èmi máa ń sọ wípé ẹ̀sìn ìfẹ́ àti ká sọ pé àìlóye tó òun ló fà tí orílẹ̀-èdè wa fi jẹ́ orílẹ̀-èdè tí ó ń gbégbá orókè nírú nǹkan báyìí ẹ̀sìn lálákọ̀ọ́kọ́ nítorí pé a máa rí pé ní àwọn ilé ìjọsìn wa yálà ti kìrìsìtẹ́nì tàbí ti Islam a rí pé wọ́n máa ń sọ pé à téèyàn bá ní àrùn ẹ̀jẹ̀ yìí o a máa ń sọ di aa so ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣègbéyàwó pẹ̀lú pé ẹ̀ kódà tá a bá lọ́mọ tó ní SS a gbé lọ bá àwọn wòlíì wa tàbí a ò gbé lọ bá àwọn àfa wa so ilé wa jẹ́ ìkan nínú ìdí tó yẹ pé ẹ̀sìn ó jẹ́ nǹkan tó ń ta bá irú ìṣẹ̀lẹ̀ síkúsẹ̀ yìí lọ́pọ̀lọpọ̀ because I believe pé àtúbà ti ṣẹlẹ̀ á gbé lọ ìfẹ́ ó tún jẹ́ ìkejì <laughs> ìfẹ́ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé kọ́lọ̀ máa gbà wá ni torí ìfẹ́ fọ́jú <laughs> bọ̀ mo máa sọ pé láyé ìgbà kan nìfẹ́ fọ́jú o ìfẹ́ yẹ kó lajú báyìí torí tó bá dé bá ọmọ ìfẹ́ tá à ń torí ẹ̀ tá fi torí ẹ̀ wọ̀ ó lè má sí mọ́ mhm. so ìfẹ́ ẹ̀sìn tàbí àìlóye tó ignorance ó jẹ́ ara nǹkan tó ń fà á àwọn eléyìí ní mẹ́ta pàtó tàbí àìlówó mhm. tó jẹ́ pé ẹlòmíì lè ní kábánikẹ́ ah, lòmíì ṣe genotype test báyìí wọ́n lè ní ah ní àyẹ̀wò ẹ̀jẹ̀ ní ìlànà yìí wọ́n lè ní ah mi lówó láti ṣe so gbogbo eléyìí ló ń jẹ́ ìdí kí là wá ṣe tí kí ni àwọn nǹkan tá a wá ń ṣe tí ò tọ́ òun náà ni pé láwùjọ wa à ń fààyè gba ìfẹ́ wípé àṣẹmí ẹni tó nífẹ̀ẹ́ ni ẹ ṣáàjẹ́ òfẹ́ ọmọ nífẹ̀ẹ́ rẹ ẹ ṣáàjẹ́ ẹ ṣáàjẹ́ ìfẹ́ ìfẹ́ yìí ti wà ẹ̀sìn àwọn àlùfáà wa kọ̀ọ̀kan àwọn náà ò gbàgbọ́ pé sickle cell ẹlòmíì gbàgbọ́ pé sickle cell iṣẹ́ ayé ni hmm. pé ah òní mo ṣe sọ pé ẹ̀sìn ó wà lára a lè mọ̀ pé àwa Nàìjíríà a jẹ́ gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà jẹ́ àwọn tó yẹ pé àgbà ẹ̀sìn pọ̀ hmm. ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà then owó bí mo ṣe sọ àti àìmọye ẹlòmíì ò tí ì gbọ̀n pa ẹ̀. Ah, gbogbo atótónu tí arábìnrin títí la ń ṣe fún wa hmm, láì gbà púpọ̀ yẹ ká lọ sí ìbéèrè ilé ọ̀pọ̀ ènìyàn ló wá ní ìgbàgbọ́ pé tán bá ti bí ọmọ tó ní àrùn ẹ̀jẹ̀ síkúsẹ̀ ẹ dákun ẹ bá a dá sí ṣé òótọ́ ni pé ẹni tó bá ti ní àìsàn yìí ó ti gbọ́dọ̀ ikú èyí jẹ́ òótọ́ ní ayé ìgbà kan nígbà tí a ò tí ì ní àwọn ìṣègùn òyìnbó tó tó báyìí ṣùgbọ́n ní òní a rí wípé sickle cell kò é ṣàbíkú kò é sì ṣe péyàn gbọ́jọ́ kú torí pé ẹni tí ó pẹ́ jù tó gbé pẹ̀lú àrùn sickle cell yìí ọdún yìí náà ni ìyá yìí ṣẹ̀kù tí wọ́n dẹ̀ pé ọmọ ninety four years ah. a dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ní kódà ní àgbègbè wa tó jẹ́ pé wọ́n ti wọ àádọ́ta tí wọ́n ti ju bẹ́ẹ̀ lọ eighty sixty seventy tí wọ́n dẹ̀ ń gbé so ti máa gbọ́ yé sin àwọn ọ̀nà ìtọ́jú wọn ti wà lọ́pọ̀lọpọ̀ ìrètí ń bẹ fún ọkì mo bí ọmọ tó ní àrùn ẹ̀jẹ̀ lónìí ìrètí ń bẹ fún wọn wọ́n yé pé mo bí àbíkú ẹ̀ bọ̀ àwọn ọ̀nà ìtọ́jú yẹn náà bí ó gùn náà lónìí báyìí ló pé wọ́n ṣiṣẹ́ sí. bẹ́ẹ̀ni wọ́n ń ṣiṣẹ́ lọ́nà tiwọn ṣùgbọ́n lóòótọ́ ni ẹni tó bá ní sickle cell ẹ̀kọ́ kan wà kò sí bó ṣe lo àwọn oògùn yìí tó yóò mọ rí kùjẹkùdíẹ àmọ́ àwọn oògùn yìí ṣiṣẹ́ aláwọn oògùn kan tí à ń pè ní routine drugs tó jẹ́ pé àwọn oògùn tá à ń lò lójoojúmọ́ gẹ́gẹ́ bí ẹni tó ń gbé pẹ̀lú àrùn ẹ̀jẹ̀ sickle cell àwọn oògùn yìí ó jẹ́ routine drugs pẹ̀lú gbogbo àwọn kan tó tún máa ń ṣe wá jẹ́jẹ́ pé àwọn tó ń gbé pẹ̀lú sickle cell tó jẹ́ pé bóyá ká organ failure and all of that àwọn iṣẹ́ abẹ wà tá a tọ́jú wọn tí wọ́n bá ti ṣẹlẹ̀ oògùn ojoojúmọ́ àwọn iṣẹ́ abẹ yìí àti àwọn oògùn kan wà tí a máa ń pè ní supplement tó máa ń fún wa ní àǹfààní tó yẹ pé a ó máa sá tí kò ní jẹ́ ká máa lọ sí ilé ìwòsàn ní gbogbo ìgbà. Hmm, ẹ ṣe gan ni arábìnrin títí la ẹnu wa dùn pé àpèyìn ẹjẹ wa báyìí ni ó máa mọ ní àkórí eléyìí lórí ètò wa orúkọ tèmi ni Dàpọ̀ Olúyìndé ẹ jẹ́ ká padà sí yàrá agbára lẹ ti gbọ́ látẹnu onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì arábìnrin títí layọ̀ ṣókí báyìí lọ́bẹ̀ oge òun ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fọ̀nà fún ni ò jẹ́ mo lérò pé a ti rí ohun kan àbí méjì dìmú lórí ètò lónìí. ọpẹ́ pàtàkì lọ́wọ́ elédùnmarè tó sìn wá dé ibi tí a dé yìí a tún dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí ọ̀gá wa Fẹ́mi Òkúnlọ́lá ẹnjìníà tó bá wa ṣiṣẹ́ lórí iṣẹ́ yìí ẹnjìníà Nels D àti gbogbo àwọn ọ̀gá wa pátápátá bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ wa tó kù Dàpọ̀ Olúyìdé Stephen Best Collins Walker adégòkè jọkẹ́ olúwa dada ẹ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tààtú pàdé lórí ètò àlàáfíà rẹ lórí ìkànnì yìí ní dédé aago yìí àlàáfíà wa kò ní di fíafíà o ó dàbọ̀.